إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا wá dé sí ìpadà sí wọn lẹ́nu nínú ayé àìpẹ́lú gbóná ẹ̀ sọ pé alihamudulilayi rabbil alamin ẹ̀yìn ọpẹ́ ẹ̀tọ́ ọlọ́ọ̀ni ẹ̀yìn tọ́jú gbogbo ẹ̀dá lójú ọ̀nà dídé tọ́jú ìyẹ̀wò ní náà ní tọ́jú ẹ̀dá ìyẹ̀wò ní kí orí ọlọ́ọ̀bá tí òfin gbòó lórí ẹ̀dá rẹpẹtẹ ni tí ń bu kálukú àìmọye nǹkan mi ti yẹwò bí òní táwọn ẹni táwọn ẹ̀dá mi ní tọ́lọ́gbọ́n náà lò dé káwọn yẹwò bí kí wọ́n mọ̀jọra wọn lójú lẹ́yìn ìgbà náà ni a mú àwọn àyàtọ̀ wá nínú àyà tí àfilẹ̀ tá a ti tó fi ń yá ọ̀rọ̀ yìí nínú òun náà ni àyàtọ̀ wà ní sọ́ọ̀tì bàkọ́rà àyà one hundred one hundred and eleven àti one hundred twelve ọlọ́ba àdéhùn ọlọ́ba ẹ̀kí wà kọ́ọ́lù láńgbé dẹ́kun làlìjà nàta ilá mẹ́ńkà náà húdà náà nàkọ́ọ́ tìlíkà àmàlí yòó kólé ha tó bọ̀ ha nàkún ìnkún tó sọ ọ́ dẹ́kun yìí bal man aslama wajhahu lillahi wa huwa muhsinun fàlàwù àjùrú nígbà ọ̀bí wàlà àwọn àgbẹ̀yìn wàlà òbí àtàlù. ọlọ́run ní àwọn yẹ̀kúbí àti àwọn nàkọ́ra wọ́n sọ pé láàyè kó láti dànù náà ìlà àmàkà ànáwó dànù àwọn nàkọ́ra. kíkẹ́ ẹni ẹ̀ka làwọn kọ̀sẹ́nìkẹ́ tí ó rí àjẹ́ náà wọ̀ àbẹ́ńbá díẹ̀ wọ́n bí àbẹ́ńbá náà sọ̀rọ̀ àwọn làwọn àwọn làwọn láàjẹ náà àwọn ní ẹni ẹ̀ta nínú ẹ̀dá ìwọ́n bá jẹ ìwà ìjẹ náà ọ̀yà àti ẹ̀sìn tí èwú yìí ṣe àbúrọ̀tẹ̀ ẹ̀sìn náà rọra ṣe. ọlọ́run bá sọ pé tíríkà àmọ́ ẹni ìṣòro nítawọn ọmọ yìí sínú kọjá bẹ́ẹ̀ ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ tíríkà àmọ́ ẹni ìṣòro èrò wọn nìyẹn ìjẹun fẹ́ nu. kúlẹ̀ ha ha tọ́jú sí tọ́jú olódodo ní. ìyẹn ọ̀rọ̀ obìnrin yẹn ndị bóbi nù tó yóò dùn yóò dùn ní bí bí sísọ <laughs> ìdí ń fẹ́ tí ń gùlẹ́ ní tọ́fẹ́ kẹ́ ẹ ṣe àtọ́fẹ́ kọ́rọ̀ ọ̀já sí àbí tọ́fẹ́ pa ìkejì rẹ̀ sí ẹ bá di pé méjì àbí jù bẹ́ẹ̀ lọ ní àwọn rẹ̀ ní ọmọdé ayé sọ̀rọ̀ ẹ̀yin lẹ́sẹ̀ àmọ̀ pé ọ̀rọ̀ omi lélẹ̀ ní wà òdòdó dìbò mi. bẹ́ẹ̀ náà làwọn Yahudi wọ́n ń fẹ́ kọjá pé àwọn nìkan làwọn jẹ ẹni àlùjànnà àti nàtọ́ra ọlọ́ni

bọ́lá ń fi jẹ́ olùtọ́jú yẹ̀wù nínú jẹ jẹ́ olùtọ́jú ẹ̀lòmí ọlọ́ọ̀ni bala ẹ̀fọ̀rọ̀ tẹ́ ń sọ máa ní asilámà wá àwọn ilé líláàdì ẹ̀ ń bá jura rẹ̀ ẹ̀ lẹ̀ bọ́lá ọ̀wọ́ tó ti ṣe dáadáa òbí ọmọ abẹ bá ìran kò ní tó ní ṣe nínú anabi wa sallallahu alayhi wa sallam kótó di kókó kùsàtà ju lóko fáfímọ̀ lọ́kàlẹ̀ ọbí ọlọ́wàní ọmọ rẹ̀ fáfímọ̀ ó ní tó ọba ní béèrè lọ́dọ̀ mi ní dúkìá mi béèrè rẹ̀ ní ìsì o ìgbàdí lágbára mi fún ọ fáyìn ní ilá obìnrin àǹtí iná ńlá ìgbéyà torí tó wá ti dọ̀rọ̀ ọjọ́ máa ń kò sáfà ní kájú òdìkan ọlá ìgbéyà anabi wa sallallahu alayhi wa sallam láàyè ni oníláwó sára kátí sáàtì wọn tó fi ń tu Muhammad lọ́kà bá àdìyàdà tí bá ti pàtó jọba Muhammad sọlọ́lá àdìyàdà tó wáyé jáde ń di owó ẹ̀ sọlọ́lá àdìyàdà láyé lálẹ́ kìí àwọn ní ohun ohun ọ̀sẹ̀ sábà ń tẹ̀sọ̀ fún ọjọ́ bá fẹ́ béèrè ní ìdílé sọlọ́lá àdìyàdà. bí Islam ti rẹ̀ nìyẹn ìran kò sábà ní kẹsàn-án tó fẹ́ ṣe inú àdébìrì àdébìrì sáà sọ pé ẹ ń bá jẹ́ kí ìràn ọlọ́run lára ee ojú rẹ̀ ọjà lálejò yà rọ̀ iṣẹ́ téèyàn bá ti kọ́ da ìní ọlọ́ àyàn lọ́rùn mọ́jọ́ máa bá kọ̀ràn mọ́jọ́ máa dàda ní kọ̀ràn ilé wa ní ẹni jẹ mọ́ ọmọ bàjẹ́ ọba àmọ́ jẹ mọ́ gbogbo ayé mẹ́ kọ̀ràn ìjẹ́ kí wọ́n lọ́dọ̀ ìdíkàlùkù bá ti wájú bíi àwọn mi wọn mọ ti bàbá wọn mẹsàn mẹwàá dúdú àti ẹni kiri gbádùn àjẹ ní lọ́wọ́ yìí ẹbí ti dọwájú Ọlọ́run ẹ máa tọrọ àwọn ojúbùn pé wá kú lórí Islam mọtò wá ló kú lórí kájí kàtí ní ká yé àtà gbogbo ẹ àti ọ Ọlọ́run ti ní nínú ìlú náà fi bí náà fi járe fi lásán ìlú náà nà àwọn Ọlọ́run bọ compromise pẹ̀lú ẹbọ rárá ọlọ́run kò sọ akóńbẹ bọ àti gbogbo àwọn ọ̀sẹ̀. ọlọ́run ní bàlá mani asilámà wà jẹ́ àwọn olèléláàdì ẹ fọ̀rọ̀ àwọn yahudi àtàwọn nàkọ́ra ọ̀lẹ̀ ẹ̀ ń tọ́ bá jura rẹ̀ lẹ̀ fọlọ́n tọ́ gbà fàkúfẹ́ fọlọ́n tó ti ẹ̀sìn fọlọ́n wà wúwa mú sínú tí ń ṣe dáadáa fọlọ́n fẹ́ fọláwù àdìrú ìlà ọ̀bì Abdul Mukhadi àti abukari k'ọrọ ọlọ́rọ̀ ní kíní kan wá yọ ọlọ́run yóò dá bá dẹ́sẹ̀ sáà ó sì pẹ̀ fún àbùtọ́ yìí àdéhùn sáà wà sọ pé ìgbẹ́ tó ń gbé fún oníbi oníbi oníbi tọ́rẹ̀ pọ̀pọ̀pọ̀ níbi iná ni ọ wà nínú ìjọba ìyá wọn. èwo lọ́wọ́ adáhùn náà àdèmí àdèmí ilé tẹ́rọ̀ fọ́ ẹnba anabi ibrahim alayhi salatu wa nínú kura náà lọ́nà sọ̀rọ̀ ọgbọ́dọ̀ tọrọ àbúrúkú fún bàbá rẹ̀ káàbìrì anabi wa sọ̀rọ̀ lọ́wọ́ àyẹ̀wò bàbá àwọn ọmọdé nínú nínú àdéhùn àmì ọba tó ń gbàtó yìí ṣé ìsìlámù ni ṣé ti kú láti gbàtà ẹ̀ ti kú láti gbàtà ni wà ní lójú ó ti ẹ mọ̀lẹ́bí kí lọ́dọ̀ fẹ́ ti dé. ẹ bá ju ara rẹ̀ lẹ́kọ̀ọ́ náà tó fi dáadáa yọ bẹ̀sẹ̀ lọ́dọ̀ ọlọ́wọ́ láàpọ̀ fún ní àlẹ́ irú àwọn báyẹn kò sí ìpayà fún wọn wọ́n láwọn fi yá kò sí ìpayà fún wọn bí tí wọ́n dojú bọ̀ lálẹ́ ìyá wọn bẹ́ẹ̀ náà ti ní wọ́n láwọn fi yá ìgbàlù náà níbi àti ṣe ń lé ayé wọn ní kábàámọ̀ lórí ẹ̀wọ̀n ní banújẹ́ lórí ẹ̀ torí pé wọ́n ti ṣe wọ́n ti tu ẹ̀wọ̀n dáadáa kò sí ẹ̀ka kankan fún yẹ̀wùdí lọ́dọ̀ ọlọ́run tí yẹ pé yẹ̀wùdí tó bá yẹ bẹ̀rù ọlọ́run bẹ́ẹ̀ náà ni etí èdè yẹ̀wùdí ìbẹ̀rù ọlọ́run lọ́gà jù lọ́nà ọba sọ pé ilé àkàràmọ̀ fún ìdá láàyè àtìpáàpù ẹ̀tọ́ lápọn lé ju inú náà lẹ́ bá bẹ̀rù ọlọ́run. kódà kuran tó tọ́ka sí pé nínú ọ̀rọ̀ àwọn yẹ̀wùdí tí wọ́n fi ń jọra wọn lójú onáàrí kí wọ́n máa lọ ilé táwọn àbá àwọn dẹ́tẹ̀ tó lọ tọ́lá ọba tiẹ̀ ti àjẹ́ wọn ìgbà ọjọ́ péré ṣe díẹ̀ làwọn lò bẹ̀. ìgbà tí èdè ìyàwó mi yọ ọmọ pẹ́pẹ́ nìkan ilé ilé tiẹ̀ ẹ̀wò ẹ̀wò jẹ́ ìdọ́kùnrin ọjọ́ ìfún sọ lọ́lọ́ ti sọ fún wa ní tí sọ náà ìmọ̀ wa ayé ọlọ́run bá sọ pé ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يدعون إلى كتاب الله ليحكم بينهم ثم يتولى فريق منهم وهم معرضون ذلك بأنهم قالوا لن تمسنا النار إلا أياما معدودات وغرهم في دينهم ما كانوا يفترون فكيف إذا جمعناهم ليوم لا ريب فيه ووفيت كل نفس ما كسبت وهم لا يظلمون قلني ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب sọ̀wọ́ ayé àwọn èèyàn ni sọ̀wọ́ àmọ́kọ́ àwọn èèyàn kan ní àfihàn yìí ìpín kan ìpín kan nínú tíra ọlọ́run àfihàn yìí ìpín tuntun wo ní mọ̀ọ́kan nípa tíra ọlọ́run tó sọ̀kalẹ̀. èyí mọtìrà ọlọ́run bá ná yọ mọ bẹ́ẹ̀ ni pọ ń bẹ bẹ mẹ́rin ń bẹ márùn bẹ mẹ́wàá ń bẹ ogún ń bẹ méjìlélọ́gbọ̀n ń bẹ ọgbọ̀n ń bẹ tó ti bẹ́ẹ̀ náà wọ́n gbìyànjú lọ́rọ̀ yi nu ma kira tírà ọlọ́run yóò dáwọ́ náà yìí wá ń tò lọ síbi pé títírà ọlọ́run ó jẹ́ olùdájọ́ láàrin wọn tí wọ́n lu ní bẹ́ẹ̀ tó mọ yàtọ̀ wà lọ́la parí fún mílíọ̀nù apá kan nínú wọn wà á kọ́ òun ní gbọ́ wọ́n òun wọn lu wọ́n sẹ́rí kò bí ọ̀rọ̀ ọlọ́run àwọn yòówù sì ní ẹ̀yìn ọ̀rọ̀ yòówù lòdì náà. dáadíkà bí àdínàwó ń kọ́ lu ìtọ́fà tí mo gbọ́ sí ilé ẹ̀rú olùtẹ̀lẹ̀ ọ̀rọ̀ ọlọ́run òní tó wọ́n sọ wípé Eh, lan tamassana an-naru illa ayyaman ma'dudat eh, iná ò lè fọwọ́ bọ àwọn àfi àwọn ọjọ́ tó ti wọ́n ní ọjọ́ táwọn fi fi màálù mi nígbà tí mo sọ̀rọ̀ sọ sọ̀rọ̀ láàrin àwọn sọlọ sọlọ sọlọ sí òkè kúrìsì náà gbọ́rọ̀ lọ wọ́n ní wọn àbá ọjọ́ tí ọba kẹjà wọn lọ́rùn kò lè ju wọn ọjọ́ lọ màdùdáàtì àti màdúdà ìtumọ̀ tẹ́lẹ̀ ni inú inú àtúnáwò àdúrà àgbègbè ni bí ẹ ti ń lò fún tó kéré bẹ́ẹ̀ náà ni ẹ tún lò fún tọ́pọ̀ kọ́ má pé nígbà tó tó wá yí ìpè tó kéré lọ́wọ́ wà tó ní lò fún tọ́pọ̀ bí ẹ ti ń lò fún tọ́pọ̀ bẹ́ẹ̀ ni tún lò fún tó kéré ṣùgbọ́n ẹ̀sìpẹ́sẹ̀ lẹ́sìn mà yá àbùkẹ́lá lẹ́sìn mà ló ṣe lọ. ẹ wọn ni lantan mọ́tò tà nínú náírà ilá ayé àmàlùdáàtì iná ò lè fọwọ́ bá àwọn tọ́ba di ọ̀run àti níwọ̀n àbá ọjọ́ tó fi ló ń kà wàgá rà wọn fi bí yìnyín máa ta àlùyẹ sáwọn. adápaarọ́ tí wọ́n ń pa iná àlọ́tún wọn jẹ́ ń pa ọ̀rọ̀ ẹ̀sìn tí wọ́n ń sọ ọ̀rọ̀ ẹ̀sìn lélẹ́yìí ọ̀rọ̀ ọ̀run ọ̀rọ̀ àlìyáàmà ọ̀rọ̀ adápaarọ́ wọn jẹ́ ń pa náà lọ́tún wọn jẹ́ ọlọ́run nípa pé ìfàyè

ọlọ́run wa sọ pé ìjọ tí ò sí èméjì ń bẹ kódà tí wọ́n máa ṣe èméjì sí kò túmọ̀ ẹ̀gbọ́n lọ́run ní méjì ó lè kọ̀ọ̀kan wọ́n ti tàbí bí ọmọ tó fi dàrú ní ẹ̀sìn ìlú ìlàpá ọjọ́ tó wọn tẹ̀lé ní padà lọ́dọ̀ lọ bàbá àmọ́ wú ọ láti wá àdìgbò ti tó yóò jọ ìdílé ó sì lọ bọ́rọ̀ sọ́dọ̀ ọjọ́ nígbà bàtà bá àwọn yẹ̀wù tá a wá pé fún gbogbo ẹ̀ ní kọ̀ọ̀kan iṣẹ́ tó ṣe wọ́n hàn la yóò dọ̀là mú un. a ní sàbòjú sẹ́yìn kankan ọlọ́run ní sàbòjú sẹ́yìn kankan tí túmọ̀ sí pé ìjẹ́yẹ̀ bú ní kọ̀ọ̀rán tí ń bẹ́ ńlẹ̀ àbí ìjẹ́nà sọ́ra bí kèsè pé ntí kálukú bá ṣe ríṣẹ́ ọlọ́run pè tẹ rẹ̀ yóò pè é fún ṣùgbọ́n gbogbo ẹ̀ gbogbo ẹ̀ wo wàhálà tí wọ́n ṣe wọ́n ṣe kèé ẹ̀sìn Islam ẹ̀sìn ọlọ́run ẹ̀sìn tó ti pé ẹ̀sìn tọ́lọ́run bá sọ pé wọ́n lẹ̀ bí arúsálà رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا Ọlọ́run ló fẹ́ràn àdébí wa sọlọ lọ àdébí sọlọ tó gbìyànjú bẹ́ẹ̀ pa ọbẹ kó palọba kó sọ̀rọ̀ kó tú gbogbo àwọn tí ti níbo ni ẹ bá já abúlé òun àti ìyàwó ẹ ìyàwó ló abúlé abúlé yìí máa ṣe ọrùn nínú ìjìnlẹ̀ ìwé tó fi ẹ̀fọn kó ń ṣe òun tí òun lórí ìdúró àwọn àkùrà ní ó lè dé máa rùn nínú ìjìnlẹ̀ torí yóò lọ sọ ní ayò yóò tó lọ sí kí rẹ̀ pé bóyá òun lè rí tẹ́lẹ̀ dé yọba tó gbọ́ sí yọba tó gbọ́ dáadáa dáadáa ń tẹ̀ta àti ìdún kí o ó sì ti máa rùn nínú ìjìnlẹ̀ tó ń ti bẹ́ẹ̀ bó ṣe gbìyànjú tó kọ̀ọ̀rọ̀ kankan ẹlòmíràn tó gbìyànjú sí wọn lọ wọn tó lọ bá ìsìláàmù jagun nílùú Màdínà Ebe márùn léra wọn tí wọ́n lò ó kò tún wù ú lẹ́yìn ìgbà náà làmì sọ̀tọ́ làmì tí a òní ìdíje náà ló wá padà rẹ̀ lọ́lọ́ni ìlànà ní ìfàwọ́sà alẹ́ ìkàlùkọ̀ hàn lárọ̀ ọ̀ọ́dún báyìí àmọ́ àádẹ́ tòótọ́ lọ jáde mọ́ ìdínà lórí tó tó ń padà bọ̀ ó bẹ́ẹ̀ náà làwọn míì tí wọ́n máa tí wọ́n máa dìde nínú àwùjọ tí wọ́n máa sọ̀rọ̀ sọ́kúrọ̀ nípa Islam wọ́n lu àdùnkọ́ náà bá ní wọ́n lò wọ́n lọ gbọ́dọ̀ bẹ̀. kò ní tuhu kò sí kankan tí ó tu bàlí ìdù agége olórí kúkú ti bẹ lágége gbogbo wàhálà tó ṣe ní ìlú ìlú ká àbí ìmọ̀lẹ́ lọ́rí lórí ẹ̀hà àdórí kéèkù kí ló tó ní káwọn tó lè kéèkù ọ̀rọ̀ kọ̀ọ̀tì ṣé bó di ìjọba lọ́sùn àwọn akáǹtì adúní rárá o káwọn ọmọ tàwọn náà máa wọ lọ ṣọ́ọ̀ṣì lọ. àti àwọn lọ́ọ̀yà kọ́kọ́ kọ́mpútẹ́ẹ̀tì tó kí wọ́n lè ronú pa ìsìláàmù yìí wọ́n yẹ káwọn lọ́ọ̀yà kọ́kọ́ lọ sí kọ́ọ̀ títí kò yẹ kí kọ́ bí dàbí gbogbo àwọn tí wọ́n wà ní ọkọ̀ ní bá a fi torí ní òdòdó ọla ẹni ẹjẹ dálé ọláwọn ẹni ẹjọ ṣèkàdé ọláwọn ẹni ẹjọ dáwó ọláwọn ẹni ẹjọ náwó kìí ṣe gbogbo christian nínú rẹ ń tún ti jẹun lọ radicals ni wọn nínú ọmọ nínú society báà náà nínú àwọn káwọn tó dìde ipe kò yẹ kí nàìjíríà ọmọ gba kẹ́nìkan bí àrùkọ tí ọmọ kó gbogbo àwọn àwọn supreme islamic supreme ìdílé ń pè supreme council for islamic àti àtàyàn tìbáwọn yẹn kan wọn dìde yẹn yẹn àwọn bẹ́ẹ̀ tó gbó tí wọn ṣe lọdọdúnmọ ẹ̀gbọ́n rẹ fẹẹ gbogbo mùsùlùmí ni ìbàdàn muslim community kí ni tọ́wọ́ ẹ ṣe nínú islam wọ́n lè máa gbé nǹkan dídé gbogbo mùsùlùmí lọ́wọ́ àbádàn yẹn lọ sí pàdé yẹn bá ń sọ̀rọ̀ ní ìsìn àwọn mí ọmọ gbọ́ yẹ pé wíwà bẹ́ẹ̀ pé ọyẹ káwọn lọ́yà àjòjìdè pé kí wọ́n kí gọ́ọ̀mẹ̀ntì náà nípa gbogbo àwọn gbogbo àwọn tó jẹ mọ́ rẹ́gísítẹ́tẹ̀ bá yẹn kí wọ́n tẹ̀ lọ fọ́ọ̀mù kọ́mí kí wọ́n kọ̀ price àwọn tí wọ́n bá jọ wà bẹ́ẹ̀ nìkan. torí wàhálà tí ọmọ dálẹ̀ nìyẹn àgbọ̀yé tí ọmọ bẹ fún àwọn ọmọ míì tí wọ́n wọ̀ dìbẹ̀lọ́pù náà wùdọ̀ nìyẹn. ẹ wàá rògbò gbogbo kírísítẹ̀nì bá ni wọ́n máa wọ sọ ọ́ sí nínú ọtí ṣọ́ọ̀ṣì. aṣọ tiwa aṣọ yàtọ̀ sínú àtà yorùbá náà ni àwọn náà máa fi nǹkan lé àbá kírísẹ̀ náà ni wọ́n tó fi nǹkan lé ní kírísẹ̀ gidi o kí ni ilé lóga pa á máa fọ́n déédéé tó tó wọ́n mọ̀ pé ilé yóò wà respected yìí ní ilé gidi ló ti wá ilé yìí ló ti wá wàhálà ìṣẹ́jẹ́ pé obìnrin búkú ní wá sí yóò dẹ̀kú oníṣẹ́ òde tí ọmọ ti bẹ̀rẹ̀ sí wá sí yọ kẹ̀kẹ́ ah eléyìí ẹ̀ ọ̀bùnlẹ̀ sàn kéèyàn wá sọ pé òun wá fẹ́ gbowó èèyàn lórí mi wá pé ẹnìkan máa wọ sọ ilé orin lọ lọ sí tùtù kẹ́nìkan máa gbé kí ní ibú kí ní ọjọ́ ẹgbẹ́ wọn gbé lọ lọ́ àjọra wọn ìdí ọ̀jọra wọn ìdí òjè kóbin tiwa kọ́ wà ké tètè ni wàá túmọ̀ ìwé rẹ̀ sọ́yẹ́ pé nínú <laughs> nínú ilé ìjọ ti ní gẹ̀ẹ́mọ́ ni wọ́n múra yín wọ́n méjì méjì mẹ́ta mẹ́ta kì í ṣe wọ́n ni wọ́n pé o tí mo lọ́wọ́ ẹ̀ tó ni wọ́n múra wọ́n mẹ́ta mẹ́ta abẹ́yìn ẹ̀gbọ́ ni lẹ́yìn máa ti dó tí wọ́n ti làágùn tí wọ́n ti lùlù tí wọ́n ti gbá tí wọ́n ti ẹ̀jọ́ ara wọn lọ́wọ́ tí wọ́n ń wa mẹ́ta mẹ́ta ìṣẹ̀lẹ̀ bá wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ní ọdún mẹ́tí ìjẹ́jọ́ ìjẹ́jọ́ tó fi ara wọn tẹ́lẹ̀ nígbà tí ìjọ sọ nígbà bá sọ sí wọn ra mẹ́ta mẹ́ta ní ìsìn bó ń bá wọn méjì bá sọ ní ìlú mọ́. <laughs> sòtébẹ̀ làwọn ṣáà wà ní wà ní ilé ìjọsìn káláwọn ń bò lóra kọjú bí ọjọra wọn ọlọ́ni yòrídù náà lìyókùfì wúnú yòrídù náà yókùfì wúnú rálá ìdí àfọwà ìdí mú wàyà àbáwòláhù ìlà àyùkì mọ́nú rọ wàlà ọ̀kàrí àlẹ́kà àdùrún هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون قال يريدون

wáyé abáwọ̀ ilá ayé ti mọ̀ lọ́rọ́ ọlọ́run wàhálà lásán ni ìmọ̀lẹ́ ilé yóò pè ìmọ̀lẹ́ ilé yóò pè fún àlàó kárí àyíká bírú kódà táwọn káàbìrì ọmọ kó yẹra kó pé yóò pè ìgbà tí táwọn ń bá wọn ká tí ló ti wá sí i tí yóò ti wá lọ rè àti wọn ìmọ̀lẹ̀ yìí ó pè é Abubakar àtàlẹ́ sọ̀tọ́lá tí a ń lọ sí mọ́ta tí a ń gbójú tó kó sínú kòtò gáàbù sáwọ́ tí a kó sínú ẹ̀. àwọn méjì àwọn ará mọ́ta lé wọn pé àwọn àwọn gbọ́dọ̀ tọpa wọn torí tọ́ bá lọ lọ wọ̀ ìdílé òde lọ lágbára jí o tọ́ bá tún tírèkì wọn. òkè yẹn tí wọn fẹ́ bá rí tọ́ bá fẹ́ gùn báyìí wákàtí kan ò lè kí lè yí kòtò tọ́ bá fẹ́ rẹ̀ lọ́lá ó lé kí ìdílé wọn bí ìmọ̀ títọ̀ kalẹ̀ dị dídé bẹ́ẹ̀ lásán ni o sẹ́yìn pé ìrìn ilẹ̀ ilẹ̀ kọ̀dà bí mi o kéjì tó kéjì á dọ̀dà yìí òkúta gbọ́n gbogbo bọ́ọ̀bà tọ́ra gbọ́n tọ́ba tẹ òkúta mí ìmọ̀lẹ̀ tí ọba dúró dáadáa ìdí ọba rẹ̀ lẹ́lẹ̀ wọ́n fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ gùn ún wọ́n ti dé di kòtò báyìí ẹ̀rù ti àwọn ìmọ̀ النبي صلى الله عليه وسلم ما بالك بالدين يا الله بارك ìpẹ̀lẹ́ àbúrákẹ́ kí lọ́wọ́ ẹ̀ sọ́kọ̀ yẹn níbẹ̀ fọlọ́ lóṣù kẹta ọlọ́run bá fura sáárì tó ti lẹ́yìn tó ti wù máa fẹ̀tẹ̀ sáárì ibi yẹ kó lè lè sọ ọ́ sí ìlà sákúsán iná ńlá àmàlẹ́ ọlọ́run eré ànábi rán wọn létí sáárì tó ti lẹ́yìn ẹ̀ ń náà lọ́lọ́run. ẹ̀ẹ́sáárì ẹ̀sìnlẹ́ẹ̀nì àwọn àwọn ayé tó ti kejì ẹ̀ tọ́wà pẹ̀lú ànábì onílà bákẹ́lì èdè yẹ lè sọ ọ́ níbí ìlà sáhẹ́sáì nígbà táwọn sọ fún mi pé mo bá mi jẹ́ ìrẹ́ àbúbákẹ́ iná làhà máa nà ọlọ́mbẹ pẹ̀lú wa mọ́tò wá dàbí àwọn tó fi jẹ́ ọlọ́mbẹ nù ọ̀nbẹ pẹ̀lú wọn pẹ̀lú rẹ lọ́nà ìkòkò torí inú ọ̀rọ̀ àwọn tó wíta àti dápadà ní ìyàlẹ̀ ìdá àlẹ́fẹ́ lóríwọ̀lì jihad ọlọ́mọbẹ pẹ̀lú ọlọ́sìn ìrànwọ́ lọ́wọ́ wọ́n dé Mẹdínà ó tún lé wọ́n bá nàìjíríà sọ́lá àwọn bá wọn jagun wọ́n ké wọ́n ká ọ̀gbẹ́ ní àdéhùn sọ́lá ìgbè mú ó ó dùn bẹ́ẹ̀ di di àdéhùn sọ́lá àti òkè pẹ̀lẹ́ wọn náà jẹ́ gbọlọ́gbọ́ wọn náà jẹ́ gbọlọ́gbọ́ àfọ̀nàkàlẹ́ ó ṣe kéde yìí omi ló sàmì ṣẹfẹ ṣe ẹsìn ta ni ti ẹsìn alẹsẹ ti Muhammad sọlọlọ àlùsọlọ Muhammad sọlọlọ tó wá gbúdú sí ẹbọ lọ wá lọ fẹràn fẹràn sí àbẹlẹsẹ ẹsìn ta Ọlọ́run máa ń bẹ àdébẹsẹ sáà sọ pé yóò fi wọn ṣe sùúrù nínú wọn náà tún bẹ ìlà nínú wọn bẹ ìlà nínú wọn bẹ ìlà tòbó wa lẹ ti kan ní ìdí ó ti yí pé òun fẹ òun fẹ dùn sí ìsìlámù bọlẹ. búùtù tètè dị gbogbo lábúwọ́ kú ni lásìkò ráyọ̀tì rògbòdìyàn lọ́lọ́ ó tètè tètè ó rí pé kò pé kò lè kò lè kọ̀pọ̀ sí wù. ìgbìyànjú mi náà tún lọ́ọ̀nì wọ́n ti gbin àwọn wàhálà bá wọn bí jẹ́ ń wà wọ́n fẹ́ pa ẹ̀sìn àwọn mí gbógun ti àdìsí ní ìsìn nílẹ̀ náà ní bàdígbà gègé náà tó wà kọ́lọ̀kọ́lọ̀ wà pẹ̀lú ẹ̀ ẹ̀dí máa ti jẹ́ bàdí mo ti sàlàyé ẹ̀ lára kérò wọn náà lẹ́yìn tí wọ́n kọ́ kọ́ kọ́ kọ́ mọ́tò yé lọ́gbọ́ yé olórí kúkú ni wọ́n ń pè bàdí jù ní kọ́lọ̀kọ́ tó wà kó bẹ̀. ó tó ń takò àdìsí anábì ọ̀sán lọ́la sponsor rẹ̀ àwọn wọ́n sponsor bàbá rẹ̀ nígbà tó wà aláwọn ọmọ tó ń lọ tẹ̀síìrì lọ wọn bá tún sọ́ńtọ̀ rẹ̀ yóò tètè ẹ̀jẹ̀ òfin kún bẹ́ẹ̀ ni wà ń daka wà láwùyẹ sàbùdílé káwọn máa ń gbéra fún tó ń mọ àyà kú nù wà mùsàlá fún níparí tó àrùn Muhammad ẹ̀ ní wà á gbẹ́sẹ̀ rẹ̀ lọ́wọ́ fún ọdún ìmọ̀ kó lè fi dé òde ayọ̀ ní ọlọ́run ká kí nǹkan náà kà yó ìwọ̀n yọ rí ọ̀lẹ́kùn lóko mi sùúrù di ọlẹ́mì wà ń daka wà láwù sẹ́yìn bá tẹ́lẹ̀ padà tẹ́lẹ̀ ti yẹtẹ́bílílé káwọ́ máa ń gbé yọrọ fún un ọlọ́wọ́ fún àwọn èèyàn mi ìjìrọ̀ yín tó ń mọ̀ wọ́n wàá ti tọ́ dáadáa òní dàbí ẹ̀yìn lẹ́ẹ̀dẹ́. nígbà tí náà rẹ lórí ìjókòó náà ni ti mú akó bẹ̀rẹ̀ lórí ìjókòó àwọn ó rẹ̀ tí ó pẹ̀lú ilé ìdájọ́ parí mọ́sálà ẹlẹ́ẹ̀kejì dín ní ogún àwọ̀ àbọ̀ sí mọ́sálà ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kọkàndínlógún sáfù ní nineteen àti sọ tẹ́lẹ̀ náà akàwà rẹ̀ fíjẹ̀ lérí pé oná yìí pé nínú ọlá tí gbẹ fún gbólóhùn rọ́bẹ̀ àlẹ́mí àfáwa ibùnú àfíyà nínú tafsiri ẹ̀ ọ̀sẹ̀ wà yúri wa annaha ta'dilu thuluthi al-Qur'an ó ní apá kan nú àwọn onímọ̀ gbà wá lọ́dọ̀ àwọn àbá àtọ̀tà ayé wípé ó ṣe déédéé tí ẹ bá mọ ìtumọ̀ rọ́bẹ̀ làálẹ̀ mi tó bá mọ̀ ìtumọ̀ ẹ̀ dáadáa bí ìgbà tó fi mọ ìdá méjì nínú mẹ́ta fọ̀ wá tú sọ̀rọ̀ làbùsọ pé nǹkan kì í nu Suratul Fatiha bá a lu ọdún gbọrọ lórí ẹ̀ kò sí bá a ti mi pé ìwọ̀ ti ń bẹ fún tán á kàn nù ẹ̀ àwọn bàbá wa máa lù kọ́nà kọ́kọ́ ń wọn ṣé òun sọ̀rọ̀ fún Abdul àwọn náà làbẹ́ kọ́ọ̀tù yìí lọ́dún kan ni wọ́n bẹ̀rẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ tẹ̀sí ìbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ túwàtò aláìmọ́án aláhùlá alìfìlà mím aláhùlá ìlà ìlà wàlá ayé ọ̀pọ̀lọpọ̀ kìí di ayáyá tuntun níbi o ìbẹ̀rẹ̀ aláìmọ́án aláhùlá ìlà ìlà wàlá ayé ọ̀pọ̀lọpọ̀ bí ọdún mẹ́tàlá yìí. nígbà ọrịa a ta ya ní ká láàrin fún gbogbo buhari láti lọ́dún yìí yẹn tó wá ṣe bẹ̀rẹ̀ ní ayé tẹ̀tẹ̀ yìí koran àwọn abala kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé bá jókòó ti láti fi tó tó náà ní ogun wa rè o ogun rè o náà pé. gbólóhùn Rabbil Alamin tọ́lọ̀ ń gbénu Qur'an òun náà ni demarcation láàrin àwọn àtẹ̀yìn ìbẹ̀rẹ̀ nípa wọn òun ni ojú ọ̀nà bá a ti pín tá a ti lọ lọ́sọ̀ọ̀sọ̀ tèmi rí jẹ̀rì lórí Rabbil Alamin bóòlù ti dẹ́rẹ́ òun ni pé Qur'an kókó ntọ́wá fún náà ní láti wá fi tàwọn sí ìdúró ilẹ̀ láàrin àwọn èdè ènìyàn ìjọ kan ṣoṣo ọlọ́run ìjọ kan ṣoṣo ọlọ́run láti ní tàwọn sí ó tún yàtọ̀ sí kọ́ pé àtìdá àtìdá kó ń tọ́pọ̀ ọ̀hún nínú ìtàwọn sí ìlú wáyé ṣùgbọ́n tàwọn sí ìlú gẹ́gẹ́ ìjọ kan ṣoṣo ọlọ́run ìní kùránù ló mú wa bẹ́ẹ̀ náà ni àwọn ìwé sọ́mọ̀tò sáájú ni mú wa. bẹ́ẹ̀ náà ni làwọn ànábì ọlọ́run tó ti sáájú jẹ́ wá fún sí ìyẹn. wáyé làhùdín àkàhùhùdán kọ́ọ̀lá yà á kọ́ mi ní ibùdókòlá kọ́ọ̀lá yà á kọ́ mi ní ibùdókòlá. قال يا قوم اعبدوا الله ما لكم من الله غيره ما لكم من إله غيره وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره الله أكبر láwọn àyè oríṣiríṣi ara sọ ara nùrù ara sọ́ọ́dù ara jọ ọlọ́run sọ yìí pé máa sọ fún ọ pé àwọn èèyàn mi ẹ̀yin èèyàn mi ẹ máa fi ọlọ́run kò sí olúwa kan fún yín tábìlẹ́tì ọkẹ́ ẹjọ́ tó fún àpò nìkan tó tó. mọ́fúrákù sọ̀rí làwọn lábáwá ń pè ojú ọ̀nà tí kálukú ti mọ ìdí lọ sọ́kùnrin ọbẹ̀ yà sí àbòsí kálukú mú tiẹ̀ àjọ kan àjọ lè compromise lórí eléyìí torí ẹ̀ la sọ yìí pé nígbà tó o ti lé kọ́ ọjọ́ mùsùlùmí tó o ju ọ́lẹ̀ fọlọ́ ẹbọ inú ẹ̀sìn rẹ mọ́ tọ́ba ti kú tòótọ́ ní ìsìláàmù rẹ o ẹbọ inú ọ̀rọ̀ tiẹ̀ mọ́ ìtumọ̀ rẹ̀ nìyẹn ìṣòro kan ló dé mọ́ á ní sẹ́kọ̀ díẹ̀ ní ìtumọ̀ o ti ìsìláàmù yẹn òsì ti ìsìláàmù yẹn tọ́ba ti lé ọjọ́ mùsùlùmí. ẹbọ òsì nù àtúndà àti ẹ òsì nù òsì rẹ òsì nù òsì rẹ nítorí ọsẹlẹ ó fi máa fi nǹkan náà ó fi máa ti ọkàn tuntun ọmọ fi ti lọ sọ ẹrí obìnrin kan ní ẹkì lónìí nù nù security lọba lọba yọ ọgbà sí ṣé kọmíṣánná kan pè é àbí ẹgbọn ọba kó ìbọn ọba kó ìbọn fún ìbọn ọba rẹ lọba da kìnìún ló ta kejì lọta lọba tó kìnìún wọn inú ìròyìn wọn ti lọba tó kìnìún ìbọn gbélé ìgbàlẹ̀ báyìí lọba tó dáàbò ọba tó ràn náà ìkejì rẹ bá kọ́mẹ́ntì ah, bá obìnrin ọkùnrin yá ah, ẹlẹ́bọ oúnjẹ <laughs> ẹlẹ́bọ ẹlẹ́bọ ẹlẹ́bọ ebi wà ọmọ ní mọ́ máa tó ti jẹ àbí ẹ̀kọ́ yorùbá wíwí. omi ìgbó ògùn náà ti fojú àwọn ènìyàn rí ọ̀tọ̀ ó ti mọ̀ ẹ̀kọ́ wọ́n lè kó bọ̀ fún àtẹnitá ya lábúrú ti fojú àwọn ènìyàn rí lọ́jọ́ amúrẹ̀ kalẹ̀ pẹ̀lú ẹ̀bọ ìdáhùrúkú sẹ́yìn wà tó sẹ́yìn máa fi kíyàn àbá gan ó ní àwọn ẹlẹ́sìn ní ìjọ ọ̀lẹ́rìn ah, ó pé ń bí lọ ó bá túká sẹ́yìn wà tó sẹ́yìn máa fi bọ́lá ti ń lu ọlọ́run ọ̀fẹ́ ìjọba ìjọba ń bá ti bí ọba yìí jẹ́ ọmọ ti náà rẹ̀ lómi kì í bọ́ wàá sálọ̀ bí ẹ bọ̀. sọmọ fúrákù sọrí ojú ọ̀nà tí kálukú ti mú tiẹ̀ lọ́tọ̀ ní rọ́bìlà alàmì alhamdulillahi rọ́bìlà alàmì gbogbo ẹ̀ gbogbo ọpẹ́ ẹ̀tọ́ ọ̀tọ́lọ́ ni olùdá gbogbo ẹ̀dá nígbà tó jẹ́ pé olùdá ẹ̀dá olùrẹ́ gbogbo ẹ̀dá ó ti kó tọ̀ tàwọ̀lídù alákọ̀ọ́kọ́ oní àti tàwọ̀lídù rògbòbíyà tọ́wà níbi rọ́bù yẹn olùtọ́jú gbogbo ẹ̀dá ìdí ń jẹ́ tàwọ̀lídù rògbòbíyà oní ìfúrádù bí yìí kágbà pé àásù lọ́lọ́run ọ̀kan tuntun lọ́lọ́run nípa afẹ́ rẹ̀ ń ṣe onítọ́jú ẹ̀dá tọ́jú tàwọn ẹ̀dá ń ṣe fúnra wọn ìtọ́jú tọ́lọ́run tó ń ẹ̀ àákó lọ́lọ́run lórí ẹ̀ tó sẹ́ńtò lè bá kẹ́gbẹ́. nínú tí ọlọ́run náà ní dídá ẹ̀dá tẹ́dá kan bẹ tó lè jẹ́ ní kejì kò sí àákó lọ́lọ́run gbígbẹ̀mí ẹ̀dá nígbà kò bá ti tó ọlọ́run ló ń lò ń gbẹ̀mí ẹ̀mí tó bá ṣe tọ́ka tó ẹ̀ bá tó ọlọ́run lòun lòun gbẹ̀mí ẹ̀ èyí tó bá wà lójú oorun òun lòun gbẹ̀mí ẹ̀ pàṣẹ àlè náà tó ń bá wá dá padà a lọ àsìkò dìgbà tí yóò fi kú ni àìsàn tó fi ọtí ọ̀bá tó ọ̀bá lọ márùn kò ní máa ti rẹ o ti rẹ ogun rẹ o ọlọ́run ti kó o tún lè múra títẹ́ ajáde ìgbẹ́ wájú rẹ lọ. lórí àlọ́ jẹ́ pé àìsàn àìsàn ọ̀kọ́jọ́ kú ẹlòmíì bẹ́ẹ̀ ẹ́ẹ́dì bẹ́ẹ̀ sọ pé áà tọ́lá nílé yóò jè bọ́ mọ́ yóò sì jè bọ́. ìwọ tó tún wá sọ pé bóyá ní yóò jè bọ́ nǹkan ìwọ fún ìwọ fún tòun akúta ajú ẹ̀ ọlọ́mọ ti rẹ̀ dáadáa tí yóò tòun akúta ajú ẹ̀ kí túmọ̀ sí pé ọlọ́run ni àtó lórí iṣẹ́ tí bá ń ṣe ó ti lásìkò tó fi ilẹ̀ mọ́tà lóko tí òun ń sàkí ẹ̀. kọ̀tọ́mọ̀ ẹ̀dẹ́ ìyẹn tó lè lọ lára àbùkẹ́ tó lè tún wájú àtàkì tí ẹ bá ń ṣe tó sì tà tọ́lọ́ ti fi ọ̀jẹ́ bó ti jẹ́ ọlọ́run lásìkò orúkọ tó ni ó ìtìgbàgbọ́ owó gbọ́dọ̀ gbòlé lórí èyí pé káwá dúró lórí kó lóyún ká dàrọ ọlọ́run padà ó tí ẹ bá kú lórí ẹ yọ̀wọ̀ náà lọ tí ẹ bá kú ọlọ́run ní inna kulla shay'in khalaqnahu bi qadar gbogbo nǹkan pátápátá dídá wa tá a dá a ti pè gbogbo ẹ̀ wájú àwọn ọlọ́run inna kulla shay'in khalaqnahu bi qadar gbogbo nǹkan pátápátá ló ti lẹ́nu àlà lọ́dọ̀ ọlọ́run tó lọ́n ti pè gbogbo ẹ̀ tó ti kádà rẹ̀ kalẹ̀ tó ti pàṣẹ ọlọ́run ní wa khalaqa kulla shay'in. fàkọ̀dárọ̀ burú tẹ̀sán yìí rọ ọlọ́ọ̀tẹ̀dá gbogbo nǹkan ó ti tètè gbogbo ẹ̀ gbogbo ńjọ́ ọ̀dẹ̀ ọlọ́ọ̀tẹ̀ tètè gbogbo ẹ̀ etí òní ń wọ ọlọ́ọ̀tẹ̀ mà á etí ó wọ láàrin tẹ̀sí ní ọlọ́ọ̀tẹ̀ mà tẹ́rò já tọ́wọ́ ọlọ́ọ̀tẹ̀ Rabbil alamin ó túmọ̀ sí wípé rògbòbíyà ń a sì gbọ́dọ̀ mọ̀ a bá wá rí pé iṣẹ́ kan ń bẹ tọ́lọ́ ń ṣe sẹ́dá ń ṣe á mọ̀ pé tọ́lọ́ ń ṣe tọ́lọ́ ń yàtọ̀ sẹ́dá ọ̀yàtọ̀ sí sẹ́dá ìtọ́jú tọ́lọ́ ń ṣe sẹ́dá ìtọ́jú tọ́ kárí ni kò sí ẹ̀dá kan tó lórí ẹ̀ lára ọlọ́run bá fẹ́ pé aláàlá wọlé kálukú wọlé amọ̀ tabarakallahu rabbul alamin. dídá ẹ̀dá ọwọ́ ọ̀hún ni àtẹ lórí ẹ̀dá ọwọ́ ọ̀hún lọ́wọ́ kò sí lọ́wọ́ ẹ̀dá kankan. káàbìrì kan ó ti mú ìdàbá yìí ó ti yọ sóko ọba ní ọ̀sán àmì tó sùn ti da ó ti yọ ó ti dàn sókè ó ti ta yọ gbà ọ́ lẹ́ẹ̀dọ́gbọ̀n lónìí àrùn ọ̀sán àmì ọlọ́run ilé tí ó gbà padà ká nínú àbíjà lọ́wọ́ sálọ̀lá ènìyàn wà pẹ̀lú ọlọ́run ènìyàn wà pẹ̀lú ọlọ́run. bẹ́ẹ̀ náà ọlọ́run bá lá nínú òsè rẹ̀ náà ni pé ìmọ̀ràn àmọ́ fifty six wàláwù yóò fi wáyé fún yẹn ní tẹ̀lé ní fún yẹn gbọ́dọ̀ lórí pé jẹ́ imú ẹlòmíyàn ẹmọ ogun àjẹjì tẹ́lẹ̀ èso ògùn sí kọ́tẹ́ mọ́tẹ́ ní sílẹ̀kùn rẹ bẹ́lọ̀ rẹ kíkọ́ sọ́mọ̀ wá tọ́ba ń wá awérò ọ̀gbọ́n àwọn àdìjànú nù àwọn gbogbo nǹkan náà bá wá ti fọ́ lórí yìí nítorí dáa jù ní kọ́ àlàbà onáà ní ìtẹ́lọ́rùn nínú mojúkò fi hà á kọ́lọ́ kó ṣe fún yàn tí ọba ṣe fún yàn kò sí bí yàn ṣe lówó tó yóò sì máa wà lórí pé kò tó kò tó kò tó tó lọ bọ́lọ̀ náà. téèyàn bá máa yẹ kí gómìnà ọmọ àgbà wọn máa ń sọ èlò gómìnà ọgbà ní bọ́lá ti tó ìdìbò ó lé mílíọ̀nù tó wọn gbà lóṣooṣù pírẹsidẹ́ǹtì náà ó lé mílíọ̀nù lóṣooṣù ebi Jonathan ló ń lọ́sọ̀ díẹ̀ di twenty three million láti gbé Jonathan ní ògbélé fífọ́ ibò alùpùpù ọmọ fún two point three téèyàn bá mọ iye tí gọ́ọ̀sì ọmọ ọgbà kọmíṣánná ọmọ ọgbà tó bá bẹ́tẹ̀ jáde mísọ̀ ọmọ ọgbà tó bá bẹ́tẹ̀ jáde tọ́lọ̀ bẹ̀yìn nírọ̀rùn kí ló tó wà ṣùgbọ́n síbẹ̀ nígbà tí òbí tẹ lọ́rùn kò sẹ́sìn ọlọ́run kọ̀sẹ́ sí ọlọ́run ọlọ́run kọ́ sánú wa ọlọ́run ní yẹ alùpùpù máa ń fi sàmà wà á ti wà láàrúbí olùláyàwó mi ní wà bí ìjà àná gbogbo ní mẹ́sánmà ní bẹ́lọ́n lójoojúmọ́ ọlọ́run ní bí ṣe gbogbo ìṣẹ́jú kọ̀ọ̀kan lára gbogbo bí ìyá ọlọ́run kọ́lọ́ ní tọ́jú ẹ̀dá. ọlọ́ni wàlá dàkùtìlú àwùládàkùn mímú ìmúláàfin náà nínú àrùsùkùkùn wà ìyá o wàlá dàkùtìlú àwùládàkùn mímú ìmúláàfin náà nínú àrùsùkùkùn wà ìyá o ẹ má torí òsì kẹ ẹ má para yín lọ́mọ àwa láti jẹ ìmú fún wọn àwa láti jẹ ìmú yín náà ìyàwó rẹ lóyún lóyún ọlọmọ lòun kọ́sà wàálẹ̀ ni kọ́sà wàálẹ̀ ni àdìgbò yìí ọ̀dà àdìgbò lọ́wọ́ fẹ́ dà fún un.

ìwọ ló dùn dùn kọ ọbẹ fojú de di dùn kọ ọbẹ fojú de gbà mí lórí psychologically sorry logically logically proof nígbà tó bá ti mọ̀ pé o ò ní ju ìwọ nìkan lọ ìgbìyànjú rẹ lórí owó kéré tọba ti mọ̀ pé ah mo fẹ́ níyàwó àwọn

nínú sí ọlọ́run sùkúrú ẹ̀ láti rẹ̀ pé alihamudulilayi rabbil alamin ọ̀ ń sọ̀rọ̀ fún wa pa tawhid tawhid àkọ́kọ́ òun náà pé ọlọ́run ló lè rògbò bíyà lọ́dọ̀ ìtọ́jú ẹ̀dá nígbàgbọ́ ń pa yẹn ó kéde yìí kí ẹ ṣe àná mọ́sálásí ọlọ́run ìwọ nìkan lá máa wà náà lọ́wọ́ ojoojúmọ́ ní nkà gbogbo rákà kọ̀ọ̀kan ní nkà ìdí tó ń ṣe tọ́ka kò kọ́mọ́ ti jáde mọ́sálásí o <laughs> ti tako nǹkan mẹ́ bẹ́ẹ̀ náà lẹ́nu yìí náà ń ọlọ́run gbogbo ẹ̀dá pátápátá ó náà rárá ìwọ ni kọ́ ọkọ kan rẹ tó dọ̀ ọlọ́ kọ́ ọmọ ti lọ́ kọ́ ọmọ bẹ̀ mú tọ́ bá ń fẹ́ ẹlòmíì ọmọ sáré kíjokíjo pé àfa ẹ̀fọ́ sáré lọ́dọ̀ àwọn àfa àgbẹ̀ ọmọ kò sáà fọ́ ọ̀sájọ́ àfọ́ ọ sábà bàjọ́ ń tú àgbẹ̀ ọmọ sàdọ̀ àfọ́ bá tún náà mọ́ o ṣùgbọ́n àárín ìwọ àtọ́lọ́ọ̀nù ó lè dáa ju àárín àfa àti ọ̀tọ́lọ́ọ̀nù lọ ni ọlọ́ọ̀nì kan mi ìtọ́wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti wọ̀ gan tó ọ̀fà tó ń sáfún lẹ́sẹ̀ ojú ẹ̀ sí àbá àtọ̀fà gan eh, ti ń sáfún lọ. báyìí àárín ìwọ àtọ́lọ́ ni ọkọ́kọ́ jẹ́ ọdẹ akọ́fà fẹ̀ tó kọ́ bẹ́ẹ̀ kó sìn kó sìn lọ́wọ́ kò sì bẹ́ẹ̀ lọ́ọ̀ múra rẹ̀. yọ arò pé twenty naira rẹ tó bá sílẹ̀ fún wájú àfa fifty naira ah, yọ ládùú àyẹn àdúrà bẹ̀rẹ̀ tó kọ̀ bá tí ì fi twenty naira alẹ́ àti fifty ní àbá àgbàdo bá mú one thousand wá yọ wà múra sí sẹ́yìn wàhálà dùà kọ́ńtráàtì nìyẹn gbọ́dọ̀ àfọwọ́fà sílẹ̀ ọmọ gbọ́rọ̀ tí ó sọ tí bí ọ̀tá ti jábọ̀ lára rẹ̀ tí ó fi kún owó tí ó fi lè fi tájú àwọn àánú tájú àtọkọtọkọ rẹ̀ lẹ́yìn ìgbà náà ní sọ̀rọ̀ ìgbọ́lá àtúmọ̀ ìwọ̀ tìfáàt ọlọ́ọ̀bá àákóni pẹ̀lú ọkọ rẹ̀ àti ìròyìn rẹ̀ ó kọ ọlọ́run ti wà lára rọ́bìlà àdàmì oní ọ̀làdùn ní àrọ́ làwọn ànábì ọlọ́run àtàwọn ẹni tí ẹ sáré ọ̀hún tí wọ́n bá ti bẹ́ẹ̀ bọ́lọ̀ yá rọ́bì rọ́bà náà tó tẹ́lẹ̀ lánàá bọ̀lọ̀ ń wà ìzara àbà náà fi wà sẹ́gbẹ̀ ti àkìdá wà nítorí alálẹ́ sọ̀rọ̀ mẹ́lẹ́ká àfìrí rọ́bà náà láàbù dídí kùdù bà bàdà yìí hàdé lánàá wà ábùdá náà nílẹ̀ ní ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ó kọ ọlọ́run náà ní rọ́ọ̀f ká pè é pẹ̀lú ọkọ yẹn nínú lórí ẹ̀ àti lórí ìtumọ̀ tó ń tọ́ka sí ọlọ́run bá sọ pé òlẹ̀ sọ pé ya Allah sọ pé ya Rahman àwọn káàbìrì mẹ́ka wọ́n pé eré ànábì sallallahu alaihi wasallam àgọ́ ya Allah wò ó fún mi ya Rahman kò yá àwọn àwọn ọ̀mọ́ ó tẹ̀lé bí wọn báwọn ọ̀gbọ́rí ọlọ́ni kò ní dírò rúra àwọn ìdírò Rahman àyàmà tẹ́lẹ̀ òbálàwọlé àtùmá òjò fọkùnà sọfúnmọ́fúnmọ́ kú ọlọ́run Allah tọ́lẹ́tọ̀ síjọ́sìn Ar-Rahman ìrọ̀lọ́wọ́n ọba aláàánú àyàmà tẹ́bírú èyí owó òṣìṣọ́ bá pè nínú òkèlè àti kejì àbí mìíràn náà ní fàlàwọlẹ̀ àtúmọ̀ ọ̀rẹ́ fọ́túnà. ó kọ́tọ́ rẹ̀ wà bẹ́ẹ̀ fọlọ́ kìí ṣe sàn dúró kìí tó gún o kùránì ti sọ pé àtúmọ̀ ọ̀sán lé ìtumọ̀ ha ó kọ́tọ́ rẹ pé ẹ̀yin lẹ́tàn fìdíkì ẹ̀ lẹ́tàn sọ wọ́n ní ọlọ́run rìn ẹgbẹ́ ọlọ́run rìn lẹ́yìn. ọlọ́run náà ṣe gbọ́dọ̀ ọlọ́run kan bí ẹ̀kọ́ pẹ́ ọlọ́run náà lábẹ́ tọ́lọ́run wà ti ó ó ó ó fún ẹ̀ tọ́lọ́ kan tó kó mẹ́ ọlọ́run ni wálé òlè fájú òwú ha àwọn kọ́tọ́ rẹ tẹlẹ fúnfún ìwọ ní jamani ètò yẹ pé kò sí nǹkan rẹ wà tó tọ́da kù nípa ìtumọ̀ ní tọ́ka sí. falawo le asuma òde husna wálé ńlá ayé le asuma òde husna fàdí òhùn bí ha ọlọ́run ní àwọn ọkọ̀ tó dógóńgó pa dídá tọ́rẹ́wà ẹ máa fi bẹ́ẹ̀ lọ́wọ́ mọ wàá gbókọgbó ókọkókọ ojú ìfìlú kọlá dídú ìdúná àdúgbò táwọn mẹ́rin náà tó ń lọ wọn kẹlẹkẹlẹ ìgbàdí ayé yìí ìsọkúsọ tó nìyí o. tó arọ́bù ni ó kọ́ ẹlẹ́ẹ̀kẹta tó kó sínú náà ní sọ̀rọ̀ fíjì lòlò níjà omi na lọ́yẹ ká fọ́ọ́ bẹ̀rẹ̀ ṣùgbọ́n a kan nígbà ọ̀jẹ́ yìí ọba ti gbà yìí sí gbogbo ẹ̀yìn gbogbo ọpẹ́ ẹ̀tọ́ ọlọ́run ní gbogbo ẹ̀dá tí tọ́jú gbogbo ẹ̀dá adé pé ọpẹ́ tó nínú kan ìbáàdà lọ́wọ́ ọgbọ́dọ̀ gbà yìí ẹ̀tọ́ nígbà tó o bá ti gbà pé ọlọ́run lólùtọ́jú gbogbo ẹ̀dá ajẹ́kò náà nìkan lọ́lẹ́tọ̀ọ́ ti kọ́ ọmọ o ti mú tòun ẹlòmíyà o ti kò sínú nìyẹn lọ́lọ́run ti sọ yìí pé wà máa kálá tùbí dínà wà ní ìnsá ilẹ̀ àlèyà èmi ọ̀dá àwọn èèyàn fún kínní kan àtàlìjẹ̀nu ju pé wọ́n wá wọn sèmi ọlọ́run lọ àwọn afáàní dálé ìwà ìlú yìí fún mú èmi ọlọ́run lẹ́yọ̀ kan tuntun ọlọ́run bá tó kó lọ́dá wọn ọlọ́ni ìwé ànábì ìrẹ́ Ibrahim ìrẹ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam kul inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin la sharika lahu wa bidhalika umirtu wa ana awwalul muslimin sọ fún wọn yìí pé inna salati ìrúkìkì mi wa nusuki gígùn ẹran mi ti bá ń mú wọ́n máa ya ya àsìkò tí ń bá ń bẹ lórí ìtẹ̀mí wọ́n máa máa fi àti ikú mi lillahi ọwọ́ àbọ̀nà ọba rabbil alamin níta ń tu lọ́nà ọlọ́run bá tó ní kó ní tọ́jú gbogbo ẹ̀dá pátápátá lómi ràn án látẹ̀rí kàlàbù kò sí akẹgbẹ́ fọlọ́ lẹ́yìn ọwọ́ àmọ́ tìlì bá dàbò kínní kan tí ó tún máa sìn tí ó tún máa ṣe fọlọ́ ọlọ́run lákẹgbẹ́ wábí dáa yìí ká omi nìtú ntọ́lọ́ ń pa mí láti ẹbí ẹ̀ ìwọ àfọ̀nkátà yìí ànẹ́tìtà sọ́lá mi ń sọ ìdọ́lọ́ ní ọmọ sọ fáwọn èèyàn ìtàwọn ìdù tọ́lọ́ ń pa mí láti ẹbí mi yẹn ìtàkùnà tó ń ta ẹ̀kọ́ tó ń ti tó orí dọ́là kùtà. wọ́n ní ọmọ ilé yẹn má kẹ́kẹ́ ewé ń bẹ egbò ń bẹ alùpùpù àti òòtà òsì ni ànitọ́ bá ti gba ìsìláàmù kì í tiẹ̀ mọ́ níta ń tọ́ bá ti gba ìsìláàmù kì í sọ̀nà tiẹ̀ mọ́ ó ní ìdíkò ti tẹ̀ ìtọ́ọ̀mù náà ọ̀nà ni àlámú áhàbì ilé kò yá bá ní ádámà aláàtàbùdù ṣètọ́ọ̀n ìnáwó làkùn màálù òmù bí wà ní ibùdó ní àádá sọ̀rọ̀ ọ̀tún mùsàkìlì wàlàkọ̀dé àdọ́là ní kún dìbè làǹkẹ̀sí rọ afàlàmùsàkùnù tààkìlù ọlọ́ni yá bá ádámà ẹ̀rọ ìyẹn mà níbi ádámà àlámú áhàbì ilé kò yá bá ádámà kí n wá ti sàtọ́lẹ̀ fún yín ní níjọ́ kìlí àná tọ́lọ́ ń kó wa ju bí ọmọ náà gún ní baradi adam ọlọ́ní aláàtúndì rọ́bì fún kọ́ọ̀lù ẹ̀la. tẹ́mi lóluwa yín èmi lólùsọ́jú yín èmi lólùrẹ̀ yín èmi lẹ́yìn tẹ́ máa sìn aníbẹ̀ẹ́ ni wọ́ọ́ lọ́wọ́ aníbẹ̀ẹ́ ni àwọn ń bọ̀ ní ayé adélé ayé tán atúndì gbàgbé ọlọ́ni mo ní kẹ́ ẹ má fi tẹ̀ fọ́ọ̀ iná ọ̀tá tó fojú hàn tí ò rújú ẹni tẹ̀ ìtọ́ hàn torí pé tí ọ̀dà ni ọmọ kan láti ẹ̀sìn ntẹ́ ẹ̀sìn rí ìbínú ọlọ́ọ̀ ni ọmọ kan láti ẹ̀sìn ntẹ́ ẹ̀sìn bá tọ́ ọmọ rẹ̀ kejì jẹ́ sẹ́yìn ló jẹ́ kí ti náà bàjẹ́ bí tiẹ̀ ni ọmọ kan láti ẹ̀sìn ọmọ ọlọ́mọdé lọ rújú tó o sì ní ọbẹ̀ kọ́sánkórì ọ̀gádà wù mí abẹ́ni ń ṣèjọba lọ́wọ́ o ti gbóúnjẹ lẹ́nu rẹ àníwó yọ ládàá òwò yàwó tí wọn náà ti bẹ̀ lọ́nkọ yàwó yìí tọ́ ọbẹ̀ lọ́nkọ mọ̀ yọ yàwó yìí àbíkọ́ ọmọ ń wúwo yìí tọ́ ọmọjọ́ tí ó tó kó mẹ́. ìjọ máa fa yín lágbẹ̀sí nìyẹn. Allah ta'budu shaytan ẹ má ṣe ìyọnu èsù gbogbo tí ọjọ́ ra wọn tí ọmọ rùn fún un tọ́ ẹ pé tọ́ ọba yóò pé wọlé lé ikú ni wọ́n lọ dẹ̀ kọ́ sórí ta ikú ni wọ́n pa wọ́n wọ́n mú ẹyẹ funfun wọ́n ja gbogbo yẹ ẹ̀míẹ̀míẹ̀ láì sí ipa tí o ti dẹ́kun kẹ́kẹ́ lára ẹ̀ ẹ lọ àgbà ẹ wo nǹkan kúkú ó lé ní tulu lọ́dà láàmú kó lọ wẹ wúlò ẹ̀ lórí ta kọ́ bọ̀ ẹ̀ tó lọ dà sórí pé tulu wọn lọ ìdí ọ̀jọ́ra wọn ó lé ní kejì ọmọ ìkejì ọmọ ó lé ní làwọn ó lò kílẹ̀ àbìjẹ àbá kílẹ̀ kẹ́rin ti bàbá àwọn àwọn àwọn onímọ̀ mẹ́sìn àwọn ní kíló pẹ̀lú ní àwọn ọlọ́wọ́ sínú ọ̀yà àbìjẹ àjì àtọ́mọ àti ìkejì ọ̀yà àbìjẹ àjì fún ẹgbà èdè ọmọ bí wọn kẹ́lẹ́ ìgbé ya ìdọ́kítọ̀ jù ó ṣe wá lé ní ìdọ́kítọ̀ oníkejì ọmọ ni à gbogbo àwọn ọmọdé mo bí ń gbárí èmi ọ̀gbárí sàgbárí yá kìnìkìnì lọ fẹ́ẹ́ bí ìkejì ọmọ nígbà tí òsì ṣé placenta ni àpò inú ibi tó máa wà nínú ìyá rẹ̀ ebi wo ni blọọti ẹ wo ti dani ni ọba dani kọlọ jẹra fẹfẹ ọmọdé ẹ gbàgbé ọba ti bínú dá lọba wọlé wo ni lérè ti ọmọ yìí ẹ mo ti lérè ìdí àbá yìí wọ́n ní ìwà gbé lọ́rẹ́ yìí wọ́n ní sálùmẹ́wà àbáyẹ̀dà gan nígbà gidi kéèmó kéjọ́ mọ́ wá orí dọ́gbẹ́ iná yẹn lọ ẹ̀yin náà lẹ́wọ̀n ìbẹ̀rẹ̀ kẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn rárá ìbílẹ̀ yìí wọ̀ gbé lọ. ìkẹwàá adé o. ìlú tí ẹbọ bá ti wà ìlú gúgú ẹbọ ẹ ti nǹkan rè kéde yìí orí náà rí nǹkan gidi kéde yìí orí náà rí nǹkan gidi ó sẹ́ ìdìdì dọ́kítọ̀ nǹkan ẹ̀ fún ìbúnyàn sáà òdiwọ̀n à ń gbọ́rí ń gbọ́rí kódà kò mẹ́mi náà làmọ́ ṣùgbọ́n mo mọ̀ pé kí n tó kó lé àmọ́ àpẹ̀ làwọn làwọn gbé ní kòkó lábà gbẹ́lẹ̀ làwọn àgbè gbára gbé gbẹ́lẹ̀ wọ́n tẹ̀ wá rántí mo tẹ̀ àárí kò lẹ́jù àtúntò mọ̀ tiẹ̀ nígbà kan ìfìyà ìfẹ́ nǹkan láàyè ẹ̀bù ìdí nǹkan rè kìí ṣe nǹkan gidi ntáwọn ọ̀kà àti àmọ́yé wọn tẹ́ ń bí lójúmọ́ lẹ́yìn ẹjọ́ síkù wọn kúrọ́ọ̀tì ìgbẹ́jọ́ wọn kúrọ́ọ̀tì ẹ̀mọ́ ọmọ ni wọ́n dànù lọ́síkù àwọn àwọn gbé kẹ̀kẹ́ kẹ̀kẹ́ dáfọ ìjẹun wá sí gbòsí o ẹnu dáhùn mi kékeré ti orí ogun mọ́tò lọ́wọ́ wù. èèmọ̀ ni tòkọ́lọ́n kọ́mọ ti alẹ́ lẹ́bọ̀ o ọlọ́run ní àlámọ́ áhádì ilé fún yá bà ní ádámù mo fẹ́ sọ ayé àgbélẹ̀ ni alá ta abudu ṣètọ́n ẹ má ti ṣètọ́n ẹ má ti yọnu rẹ̀ ó lè fẹ́ kó ni wọ́n máa dà wọ́n sá máa dà sórí òkúta wọ́n sá máa dà sórí òkúta kótó yẹ kí ni ọjọ́ níbi ọ̀gádà nìkan bẹ́ẹ̀ ó ní ẹ̀dá fún owó ní ògùnà gbígbóná sí ẹlẹ́kọ̀ọ́ ẹlẹ́kọ̀ọ́ kan ìlú sórí ọ wá bẹ̀rẹ̀ ọlọ́run jẹ obìnrin kí lọ́rọ́ ẹ̀ fi ṣe ògùnà jẹ kalẹ̀ kí lọ́rọ́ ẹ̀ yìí rẹ ó ní rárá ògùnà ògùnà yà á yẹ kọ́ <laughs> ní wọn dá àwọn ojú ní wọn rà lòlò kí aláàtú rẹ tẹ́lẹ̀ lójú kára lọ lọ bẹ́ẹ̀ wọn láì lòdì lọ ibi Ọlọ́run ti kọ sí lọ́wọ́ àdìkì àwọn ọ̀dọ́ òbí yọ. àmọye táwọn Awólọ́wò sí lórí fún olójú ìjọba ní wọn á rí bẹ́ẹ̀ dé yọ. kí wọn ọmọ Ọlọ́run ọmọ gángan wọn ọmọ Ìsìlámù wọn sì ṣe wọn sì gbogbo taratara wọn fi ṣe àwọn bàbá tí wọ́n mọ̀ dáadáa wọn ni wọ́n jókòó yìí àwọn òdúmọ̀ tó ń jọ èyí wọn báyìí jẹ́ lọ ní ah ìgbà tí gbogbo kódà ìwé orí igi ojú bàbá wú lọ́wọ́ tí lẹ́gbẹ̀ẹ́ ti sàgàrí tí wọ́n lọ lu awo tiẹ̀ sàgàrí ló kura yìí yìí ká látàbùdù ṣẹ̀tàn ẹ̀ gbọ́dọ̀ sí èso iná wúlà fún màdùn ní ọ̀sà kúkúrú náà ni wà ní ibùdó ní èmi ọlọ́ni kẹ́ máa sìn hádà àtọ̀rọ̀ ọ̀hún sẹ́kùn yìí ọ̀nà tí òun kọ́ lọ lọ́wọ́ nìyẹn ọ̀dà tó straight nìyẹn tí òun jù lọ́wọ́ kò ní jọ depóbì kan kò ní jọ dayọ̀ bí kan kò ní jọ dókòó ayé látòrí fóònù kò ní wàlàkọ́dí adọ́là ní kún dìde làǹdẹ̀bí rọ èso ti sọ ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀yìn ó ti sọ yín nù ẹhẹ ẹ wá sí làákà yìí ó ti ti àwọn yẹn ló ti ti wọn lọ́nà kí nǹkan má ti tẹ wọn báyìí wọn mọ rò bá ah! ẹ fẹ́ mọ tẹ ọkùnrin yìí obìnrin yìí ni wọn wà ká ọlọ ká míyàn mẹ́wàá ibijọ́ mọ rò sí ó lè ka míyàn mẹ́wàá kalẹ̀ déjì ò bá jó àbí kéèyàn múra dáadáa ètò kan nù o tọ́ba tiẹ̀ wà jẹ́ kọ́kàn tó ti fẹ́ràn rẹ̀ áà ah! ó ti ká yọ máa kàlera wọn kó lè jẹ pé lágbájá báyìí ló lè jẹ pé káwọn fúgbà tọrọ kó fúgbà tọrọ pé ọlọ́run wa ó ti wà ìtàn dáhùn kò sí nǹkan kan máa ń tiẹ̀ kò ní dídé àmọ́ wa fún kò wá látọ̀jú ẹ̀ mọ́ bẹ́ẹ̀ lórí jọ́ ẹ má gbà pé Rabbil Alamin ọgbọ́dọ̀ mọ̀ yìí pé tawhidur rububiyyah ti mẹ́mẹ́ ọlọ́run ló ń tọ́jú gbogbo ẹ̀dá àkóso ní pẹ̀lú fẹ́ẹ̀ tí bá ń ṣe tawhidul asma'i wa nínú ọkọ ọlọ́run náà ni arọ́f olùtọ́jú ẹ̀dá olùwé ẹ̀dá tàwọn ìdùn lẹ̀ olùwé yíyà ti bẹ́ẹ̀ níbo jẹ́ kó ń lo olùtọ́jú gbogbo ẹ̀dá ní gbogbo onírànràn bá ti dé òun náà ni ọba tó ti pé ọlẹ́sọ̀ sí ìjọsìn tọ́ba ti wá jù bẹ́ẹ̀ adé pé ojú ọ̀nà tiwa àti tàwọn ẹlòmíì ti wé ṣe Islam ó ti bójú hàn pé ọlọ́run ọba nìkan lọ́ba ẹgbọ́n tọ́lọ́wínú túrọ́tọ̀ aláìmọ́ hàn aya sixty four ọlọ́nìkúlẹ̀ yá ahlal kitabi ta'alaw ila kalimatin sawa'in baynana wa baynakum alla na'buda illa Allah wa la nushrika bihi shay'a wa la yattakhidha ba'duna ba'dan arbaban min dunillah فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون قالوا يا أهل الكتاب gbogbo yìí tá a fún tíra ṣáájú yahudi àti nasara ìní àdìrí kìtàbí ní koran nígbà mọ àti gbé bàbá kan kristian ọba kìíní bàbá gbàgbọ́ bàbá jẹrí jẹrí wà wọ ó sì ní koran ní oníwà kálí ọba ní yálà ìkìtàbí ẹ̀yin oníkìlá bí wọ́n ti tún ní oní transition jọ onísọgbọ́n tọ́lọ̀ ń sọ fún yín ní <laughs> sani pé tíra ní ìwé tí wọ́n pè tíra ní ìwé tí wọ́n jẹ́ tíra yìí èyí débi ni wọ́n pè. lítà mi lè ló fún tiẹ̀ yẹn tó ẹ̀yà kí kuran bá ti sọ ẹ̀ làwọn tó fún ní ni wọ́n pè àbí yìí tó ni àbọ̀jẹ́ ọ̀rọ̀ tí wọ́n bá ń sọ pé nìkan ni àbí nìkan kò mùsùlùmí nú rárá ọlọ́run ní kúlẹ̀ yá ahlali kitab eré ànábì sọ fún wọn pé ẹ̀yin tá a fún tíra ṣáájú yahudi àti nasara ta'alaw ẹ máa bọ̀ ìlà kalimatin ẹ máa bọ̀ wá síbi gbólóhùn ẹyọ kan tàwa ń tó ṣe dọ́gba bẹ́yìn náà wà bẹ́yìn náà fún láàrin àwa àtẹ̀yìn yẹn pé kó ti wà nù wé yín iná lọ́wọ́ àánú òwe tàwa náà àgbọ̀dọ̀ yíyàfẹ́ nú parẹ̀ kí ni nǹkan ọ̀hún ala na illa Allah àgbọ̀dọ̀ sí kíní kan àyàbí ọlọ́run ọlọ́run nìkan lọ́dá wa ìlà máa sìn ọ̀nbẹ́nu òwe tiwa náà wà láàánú àgbọ̀dọ̀ orun kan bí pọ̀mọ́ o ẹlòmí ọmọ ti lọ́run kò sì tún ní fi síríkù lẹ̀ àwọn èèyàn tẹ́ burú jù ní ẹ̀dá nìyẹn o bọ́ba wà nù sísin lọ́run ìsìlámù dúró tì má sẹ̀bọ́ mọ́ tọ́ba yẹ pé àwọn ẹlẹ́gbọ́n fẹ́ kò ní jẹ àníbi ẹnu islam ṣùgbọ́n tí wọ́n rí ọ́n bì tí wọ́n tún rán bẹ́ẹ̀ wọn. ọlọ́ni iná ni wọ́n náà fi sùn ìlànà fi dárí gíga alfa ìwé náà ná. àwọn amúnábìbí jẹ́ sọ bẹ́ẹ̀ ṣe lú bí ẹ ṣe ń ṣe islam ní ẹ̀ṣẹ̀ nǹkan mi ìsàlẹ̀ ìsàlẹ̀ ẹnu náà wọ́n wà lábàdà lè fìyà mọ́ ibi tó ti le jù náà ìsàlẹ̀ yẹn kọlọ̀ǹkọ́sọ akóńbẹ́ o ọlọ́ni wàlá nùsùlùmí gàdí ìṣẹ̀yà ìpè àgbẹ̀dọ̀rọ̀ nǹkan mi ìfọ̀mọ́lọ́run wàlá ayé tẹ̀síta bá àgùnà bá àdán àdùbá bá míndú nílá ẹnìkan ọ̀gbọ́dọ̀ mú ẹlòmíì ní olùkọ́jú lẹ́yìn ọlọ́run babaláwo kan olóògbà kan àwa kan pásọ kan ní ìtú ìdáǹdè ń bẹ lọ́wọ́ rẹ̀ gbogbo àwọn tó yẹ kí wọ́n kàn bẹ́ẹ̀ òun rẹ́ gbò níbi tó ti dé lára àwọn èèyàn káyọ̀ kó tún wọn fọ̀rọ̀ wá tu àwọn èèyàn jẹ kó tún wọn fún wọn láfún ojú òjẹ́ ẹ̀sìn á o ò tijú ọlọ́run ọlọ́run sì mú wọn ìwọ̀n bọ̀ bá mú wọn sí ìyẹn olè mọ̀ bọ̀ sórí gbogbo àdìsí tí ẹ ti sọ́lọ̀ ní bọ́ sórí rẹ́díò ńgbọ́ ọlọ́run bá tiẹ̀ mú tó fi fẹ́ wọn gbá wọn mú tọ́fọ́ ọmọ wọn gbá wọn mú ya wọn gbá wọn mú wọn ò ìdú òsì ìdú kìíní kan ọwọ́ obìnrin nìkan lọ́wọ́ fún ọwọ́ àpéjọ òru kìíní kan òru òru ìyanu láti jọ wọn tí wọn ti gbé rẹ náà lẹ́yìn òsì ẹ̀ mọ ìgbà tí wọn ti tí wọn tó bí mi ètèmi ti gbọ́ láti ọbádàrí ọbádàrí sango àbí kí ni wọ́n pè é àbí mo ti pè é ẹ́ ọbádàrí náà ni ọkọ lójú tó dúró ń gbàjọ afọ́jú ọjẹ àwọn èèyàn lọ́rẹ́kẹrẹkẹ ń gbàfọ́jú o oníkó lè bá àwọn arísẹ́ òde náà lòún ti lọ́jọ́ àwọ́jú nẹ́ẹ̀bá ń ti gbé òkú kíkẹ́ gbogbo ìbàdàn nínú rẹ̀ tó máa lọ bá járe irọ́ ni àwọn jẹ́ ẹni fọ́jú kan ni wọ́n dìplé tí wọn ò kọjú lójú tẹ́lẹ̀ wọ́n dìplé ọgbọ́ àwọn èèyàn kan rẹpẹtẹ láti rè òdòdó asọ́lọ̀ náà lọ ní ọlọ́lọ́run asọ́lọ̀ àgbo náà lọ́sọ̀ ní bí ọlọ́run ẹ̀yẹ́ ti wí jàbáwù náà lọ nígbà ọlọ́run lo jàbáwù bí ẹ̀fọn ní ẹgbẹ́ ọ̀nà mú báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbọ́ ni tẹ́lẹ̀ náà wà ń bẹ tó lè pé ànílò ọ̀dà kòtòrò ìjọba gan òsì ti mú dáwọ́dá dódó báyìí òsì burúkú tá a gbọ́rú ẹ̀ ó ti mú ìjọba dódódó ẹ̀gbọ́n jẹ́ nínú sọ́lọ́run sálárì lónìí ó ṣe é ṣe bọ́jẹ́ fún wọn fọ̀ fífi èdè òsì kan wọ́n ti rà bẹ̀rẹ̀ tuntun kẹ́ẹ̀gbọ́n ni láàárọ̀ iná ẹni wọ́n lè bó kọ́ ṣùgbọ́n tú o ló ń bá tú sí. burúkú nù burúkú kọ́ nù ni wọ́n ìyẹn kò ní òsì ọwọ́ ń lọ́wọ́ wọ́n dá máa bọ̀. láti láyé lẹ́nu ọlọ́run ti ń rẹ̀. ọlọ́run ti tètè rẹ̀ ọlọ́run wá jẹ́ ó dé wípé àwọn ọmọ wa gẹ́gẹ́ kí ẹ jọ mọ ìlú àbí kọ́nà ni wọ́n mọ bọ́jú pé. a ní wọn o ọ̀tẹ́ tó pé nu gbogbo wa tó má Buhari gbogbo àgbà ńlá yìí wọn ká a kí ni wà níbi owó kóyìnbó kóyìnbó jalè tó irú wọn báwọn ní bọ́lọ̀ bọ́lọ̀ gbẹ́jú kó kó gbé àwọn tó yẹ pé àwọn tó yẹ pé wò yìí pé àjọ kan àjọ ń kan náà àjọ wà ní orísun kan náà wò tí ẹ gbọ́dọ̀ sá àwọn èèyàn yìí níta ni wọ́n wọ́n sá sára Ghana wọ́n yàtọ̀ sára Amẹ́ríkà wọ́n yàtọ̀ sí lágbáwá kò ẹ̀ àfi kí òun kó tó mu àwọn èèyàn míì máa ń rí àti wọn ká ènìyàn wà nídìí agbọ́dọ̀ jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá jẹ́ ń sàǹfààní lamẹ́ríkà tèmi nítorí òfin amẹ́ríkà fáwọn ọmọ wọn làwọn náà bẹ́ẹ̀ lẹ́sìtì látara àwa òní yẹn tábàjẹ́ wà arájòjì àjòjì gan lẹ́yìn àwọn ìjọba wọn àmọ́ pọ́n pé yà gbọ́dọ̀ jẹ́ ṣùgbọ́n dúdú tá a jọ dúdú báyìí ah, ọkàn wàlá ayé tẹ̀síta bàdọ̀nà bàdọ̀nà àríbàbà mìíràn nílá ẹnìkan kan ọ̀gbọ́dọ̀ mẹ́nìkan lóluwà ọ̀gbọ́dọ̀ mú ní olùtọ́jú tẹ́ máa sọ ẹnìkan ní lọ́ọ̀dù yín kí èyí sọ́lọ̀ ń tọ́da yín fàyín táwa láwọ ìrẹ ànábì sọ fún wọn pé kí wọn bá pẹ̀yìn dà tí wọn gbọ́n tó wí fàkúrú ló ṣe àdúgbò àná mùsùlùmí sọ fún wọn pé mùsùlùmí làwọn àwọn àdúgbò ẹ̀rọ tuntun ẹ̀tọ́ lọ ọlọ́run tó ń sọ fún anúkúrọ́ọ̀tù kan wà pípé wàkọ́ látìlí yahudu ọ̀sẹ̀ erùbùnúlá àwọn yahudi lọ́dọ̀ tiwọn wọ́n sọ pé ọ̀sẹ̀rù ọmọ ọlọ́run ni wàkọ́ láti nàṣọ́ra alimọ̀sí ìhùbùnúlá àwọn nàṣọ́ra náà ní màsíwù táwọn náà ọmọ ọlọ́run ni sì ni wọ́n ta mélòó wà lọ́mọ ọlọ́run dáadíkà káwọlù òun bí afúwa ìlú ọlọ́ni wọ́n kàn ń sọ ìhùn lẹ́nu wọn ní ọ̀rọ̀ ọlọ́nkọ́ nìyẹn yòdọ́ iwu na káwọlù lẹ́dí iná kábàrú mi nǹkan nínú ọjọ́ gbólóhùn táwọn káàbìrì àwọn káàbìrì ń sọ síwájú wọn táwọn náà ń wò ta àwọn yìí àwọn kan ní ti ọlọ́ni máa ń náà àbúrò wọn wọ́n ní sàdó àwọn ògbó àwọn àwọn kẹfì ní sàkàkọ lọ́dọ̀ gọ́ọ̀dù gidi èèfò gangan gọ́ọ̀dù bẹ́ẹ̀ náà làwọn eléyìí ń kọ́ ọlọ́run ti tẹ́bílé wọn àná yorùbá kú ó gbé wọn sí ọlọ́run gbóò ni wọ́n ti wá pààrọ̀ ọmọlọ́run báyìí ìsàkàdù àbárọ̀ ọ̀hún wàrúbà náà àbàmì àwọn àfáànù wọn àti àwọn apáàdì tí ń ráyé sá nínú wọn wọ́n sì sọ wọ́n di ọlọ́run míì lẹ́yìn wọ́n sọ di olùtọ́jú míì lẹ́yìn ọlọ́run ẹ omi wẹ pásọ ní ìsìn àwọn pásọ yìí pé kún ní ògùn má ti yí bẹ́ẹ̀ náà ni isa ọmọ tọ́lọ́rán sọ di wọ́n sọ ọdí ọlọ́run wọ́n sọ ọdí olùtọ́jú wọ́n sọ ọdí olùgbàdúrà láàyèlá ilẹ̀ ẹ̀nẹ́bí ọ̀sára náà àjọ ọ̀sára inú ọ̀rọ̀ ọ̀tọ́ inú ọ̀rọ̀ ọ̀kan ìtọ́tọ́ ó ní aláhùnmẹ̀ láti jẹ́ àlìkọ́bìrì wọ́tẹ̀lẹ̀ ìbéèrè rẹ̀ aláhùnmẹ̀ láti jẹ́ àlìkọ́bìrì ìyá. ìdí ọlọ́run má ti sàárè mi ní táwọn èèyàn máa para rẹ̀ àdúrà ńlá ni kánú ìgbàgbọ́lá ń pè àwọn ìyàwó adúró sọ̀rọ̀ ìdígbí tí wọ́n mọ ọba ti fẹ́ pẹ́ tẹ̀lé àwọn olùdíyọ ni ètò ojú òjì àsàlámù àlékún ló ṣe ó sì máa lọ ìwà ni dídú <laughs> ọlọ́run yẹn wọn kalẹ̀ ní kájú àdúrà sọ̀rọ̀ kò lè gbà wàmà omiru ìlàlíyà abudu ìlànà wàhídà kò sí ntọ́lọ́ ń pa wọ́n láṣẹ títí pé kí wọ́n máa sin ọlọ́ọ̀bá nìkan tó tó láàyè láà ìlà kò sẹ́ni kan tó lẹ́tọ̀ọ́ síjọ́sìn àfi ọlọ́run nìkan ṣoṣo subhanahu amma yushrikun mímọ́ bẹ fọlọ́ ọlọ́run mọ́ tayọ nítorí yìí pé wọ́n ń sìn lẹ́yìn ọlọ́run ọba yẹn. láàyè mi nínú Qur'an ní sọ́láṣí Yusuf ọlọ́run sọ yìí pé Yusuf gbàdọ́ sọ fáwọn èrò inú ẹ̀wọ̀n ó ní. ما تعبدون من دونه إلا أسماء سميتموها أنتم وآباؤكم ما أنزل الله بها من سلطان إن الحكم إلا لله أمر أن لا تعبدوا إلا إياه ó ní gbogbo ohun tẹ́yìn sí lẹ́yìn ọlọ́run àwọn òkò lásán ni òkò lásán òkò lásán pé ẹ̀yin àbámọ́ bá ń yẹ ọ́n lóko ìjọba ń béèrè ni wọ́n bí ń lójijì ni ẹ máa ní òsán àgbẹjọ títẹ ní jẹ òun yẹn kí ni jẹ òun títà rẹ mọ àjọ rẹ gbàgbé ni mò ń wí yìí yóò gbé ẹgbẹ gbé yà ẹgbẹ wọn kàn sọ báwọn náà ní kí ni jẹ òun yẹn jẹ sàn gbogbo ẹ unfortunately ọmọ àbá ní ìsọmọ ológun ìsọmọ sẹgbọn tí ìlú sọ ìsúná rẹ lẹ́yìn pé ọjọ́ orúkọ láwọn èèyàn kí ni bàbá àtàwọn onígbàgbọ́ ọ̀hún tí ẹ bá ń gbé pàbó wọn báyìí wọn máa ṣe program alálẹ́ kan tí wọ́n làwọn sọ̀rọ̀ àtàbílẹ̀ ó lè mọ sọ̀rọ̀ bàtálá ó lè mọ. èyí ọ̀bẹ bí ọ̀rọ̀ yẹn níbo jàgbá àti yẹn níbo bẹ́ẹ̀ ni tí wọ́n máa sọ léra wọn dẹ́ máa ẹni tó bá ti máa tọ́mọ̀rọ̀ bóyá ọmọ rẹ̀ rìn ní ilé ní ìgbé lọ́wọ́ wọ́n wá sọ nígbà tó jẹ́ pé ọ̀rọ̀ nígbà tó yẹ kọ̀rọ̀ gidi pé ẹ̀yọ bàtà lábẹ́ fún ẹnìkan níyàwó ìkan náà tó wá pòpó sí rẹ̀ wọ́n á ní kò obìnrin ẹ̀yìn tó ti dàwó lẹ́ẹ̀lọ́ ọmọ ìkéde já buké ìkéde ọ̀yìn ìkéde àpá lónìí àjà àmà ìgẹ̀rẹ̀ lónìí ọjà àrọ̀ ni àrọ̀ àrọ̀ òun bá jà lónìí ẹni lẹ́yìn ẹ̀yọ́ mi fún ọkùnrin tó fẹ̀lẹ̀ lọ́ba lọ kéde sùn lọ́ba lọ kéde bóró ẹ̀ babaláwo babaláwo bá jí fá lónìí ẹ̀gbọ́n ní ọ̀rùn tó fẹ̀ lọ́ba lọ kéde sùn alátọ̀ lọ́ba fáwọn àìsùn alátọ̀ ọ̀rọ̀ sọ́kùsọ ìgbà tẹ́nìkan náà béèrè ìjọ wọ́n ti sọ pé pòfẹ́sọ pẹ́lá eh, mi gan pé iye àjẹ̀dù báyìí mílíọ̀nù iye àjẹ̀dù báyìí ló kó wa ní india <laughs> ó ní ọ̀rọ̀ ọ̀kọ̀ọ̀kọ̀ tí ẹ̀yẹ fún nígbàgbọ́ sí àtúkọ̀jẹ́ tó kù láyé àbáyé ọ̀rọ̀ ọ̀kọ̀ọ̀kọ̀ níbi lọ́yẹ̀ bọ́ gbàgbọ́ bèbí yẹn pé kọ̀ọ̀jẹ̀ fọ́ sọ pé ìsáàsì àdúrà wò lára àbáyé báyìí <laughs> ọ̀rọ̀ Quran sọ hadithi sọ ńlọkàn mùsùlùmí tí ọba ti sínú ìwé tó ọ̀tẹ́ntì kó onídìgbò ọba gbọ́ ọwọ́ àti abẹ́rẹ́ tó sọ àṣọ àdúrà wọlé àmọ́ ni tí wọ́n gbàgbọ́ ni wọ́n ní iye mílíọ̀nù báyìí ló kó wá sí Nàìjíríà tó máa da Nàìjíríà rẹ̀ báyìí tó tó bí ọdún méjì àti mẹ́ta yìí tó tọ̀ pẹ̀lú ògùn ọlọ́run ẹ̀rẹ́ ládòójì kọ́lọ́run kó ti wá nínú ẹtí ọmọ ìsìn ọlọ́run lónìí kan tó kó jẹ́ akú lórí tàwọ́fíì mọ́jà akú lórí ṣírìkì tá a bá ti láì dáa kọ́lọ̀ ń kọ́ sàmójútó ẹ̀ fún wa kọ́lọ̀ ń kọ́ sànù wa kọ́ sàmójútó fún wa ká tó kú kọ́kọ́ alẹ́ mi fún wa kọ́lọ̀ ń kó fún wa ní àtiwọ̀tán dáadáa bí nàìjíríà ṣe rí ọlọ́run fún yín mọ̀ gbogbo tọ́fà tó ti rí bẹ́ẹ̀ ọlọ́run gbogbo aburú ti bẹ́ẹ̀ mẹ́fọ́ lọ́ba àwọn kó bẹ́ẹ̀ ọlọ́run dàgbọ́n wa pé wa fún ọ wa àwọn tó wà bẹ́ẹ̀ kọ́nà kọ́ máa fi àtúnṣe wọn kọ́nà kọ́ máa darí wọn lọ síbi dáadáa ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تؤاخذنا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا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 wà ní pé